إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adágbẹ́ fún ọlọ́run ọba àkẹ́ ọba àgẹ̀ ọba tí ń ṣe tó wù nínú ọlá rẹ̀ gbogbo èyí tó bá ti ṣe àríkẹ́ ti wọ̀ pẹ̀lú ẹ̀ ó wá ṣe tó dùnmọ́ wá nú láwátá ń wúra wá wá ó ní pé ajọ́ bẹ̀rẹ̀ Ramadan láyọ̀ àti lálàáfíà àtúnwọ́n afẹ́ yọrí rẹ̀ lénìí kí ń pọ́gbọ̀n bẹ́ẹ̀ ọpẹ́ fọ́lọ́wọ́ ètí wọ́lọ́run ṣe fún wa yìí ọ̀pọ̀ rẹ̀ láyé mọ́sà ṣe fún wa bẹ́ẹ̀ ó bá ṣe fún wa bẹ́ẹ̀ mọ́sà ìgbáyé ìbádà fún wa gbogbo iṣẹ́ rí tá aláǹfààní àti ṣe ní rọmọdọ́ọ̀nù yìí lẹ́yìn rọmọdọ́ọ̀nù mọ́jọ́ ó chẹ́ẹ̀chì nínú sẹ̀mí ayé wa já lókun agbára gbàgbọ́ àti agbára àláfíà láti tẹ̀síwájú lórí ẹ̀ ṣe wá ara wọn tọ́lọ́wọ́n bá ṣe ìdájọ́ míì fún tí wọ́n ń bẹnu ọ̀fọ̀ tí wọ́n ń bẹnu òṣè tí wọ́n ń bẹnu ẹkún yálà bóyá wọn jáde láyé ní oṣù yìí ni àbí kò jáde láyé àmọ́ kò jára ayé kò jérò ọ̀run ọlọ́run ṣe ìtòwú pẹ̀lú àwọn ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run dákun nú ọ̀rọ̀ yín lójú àwọn ọlọ́run dákun la ilaha illallah jàmá mùsùlùmí láì sí tàbí ṣùgbọ́n ọ̀la júmọ́ àyí òun láṣẹ ọdún túnú àwẹ̀ tí jíra 1447 tí ṣe dédé 2026 ní ìka ọjọ́ tàwọn ìbò orí ńlá ló jẹ́ fún wa àsọdún lọ́la júmọ́ à júmọ́ àfúnra ara rẹ̀ gan ọjọ́ àlùbáríkà ni ọjọ́ ọ̀kẹ́ ni ọjọ́ gbígbà àdúrà ni kátó wá sọ wípé ọjọ́ ọdún wá ti kìí dé ọjọ́ náà ṣe àti ẹni àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan táàfi bọ́jà lò ọlọ́ọdún wáyé kí làwọn ẹ̀kọ́ táàfi bá lò èyí tó já sí kí Allah yóò tún àwọn ẹ̀kọ́ náà ju bí mẹ́fà sí lọ àkọ́kọ́ nù rẹ̀ ó a kagbe ọlọ́run bá tóbi ka ní ọlọ́run tó mú wa rí oṣù náà ká fún ó tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tó bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn àjálù oríṣiríṣi ìdíwọ́ oríṣiríṣi àìrójú tó ti bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rọ̀mọdọ́ọ̀nù yìí lẹ́yìn tó fẹ́ rí gbẹ̀yìn rọ̀mùdọ́nù náà ta fẹ́ rí àṣeyọrí ẹ̀ ìyẹn lálẹ́ tèní ó tó ká dúpẹ́ fọ́lọ́hun ó tó ká gbé tóbi ó tó ká bàbàrà ọlọ́run ọba ọlọ́run sọ ilé inú sọ́tùl bákọ̀rọ̀ nínú àwọn àyàt tí Allah subhanahu wa ta'ala tó fi ṣàlàyé ọ̀rọ̀ dájọ́ tó rọ̀ máwẹ̀ gbígbà náà ni ó ní wa idha sa'alaka ibadi لا ومن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ ولعلكم تشكرون ولتكملوا الْعِدَّةَ ولتكملوا الْعِدَّةَ nígbàtí Allah subhanahu wa ta'ala tí ń ṣàlàyé pàtàkì ń pé ní oṣù yìí lọ́wọ́n bá sọ alùkùránù kalẹ̀ tí ń jẹ́ ìmànà tí ń jẹ́ àlàyé ní mọ̀nà fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ni kùránù wá ṣe àǹfààní fún afẹ́ni tí ò bá gba kùránù gbọ́ gẹ́gẹ́ bí ìwé ọlọ́run ọba gẹ́gẹ́ bí tírà ìsìn rẹ̀ nìkan ló lè ṣe é ṣe kí kùránù mọ́ ṣàǹfààní fún lẹ́yìn náà Allah subhanahu fi àbáwọn ọjọ́ tí wọ́n fi sàárẹ̀ tí wọ́n fi ráǹfààní àti gbàwẹ̀ tó bá ti dípa sọdún tán lọ́la àwọn ọjọ́ yẹn kí wọ́n dá padà lẹ́yìn Ramadan lẹ́yìn olúwa wá subhanahu wa ta'ala wá ní ẹ̀dẹ̀ ní ọlọ́run bá ṣe fún yín ẹ̀m̀bẹ̀ rìn àjò nínú Ramadan ó lẹ̀ fi rìn àjò ó lẹ̀ tí ó bá níyílá ìrìnàjò tẹ́ bá fẹ́ lọ nínú àwẹ̀ Ramadan tí ó pa níyílá ẹjọ̀sán yín ẹ máa jẹun nínú rọmọdọ́ọ̀nù lọ́sàn ẹ̀dẹ̀ ní bẹ́ẹ̀ náà tó já láàárẹ̀ tó pé àárẹ̀ yẹn ó lágbára lára rẹ̀ kó lè fi wẹ̀ islam ní kó fàwẹ̀ lẹ̀ tó bá dẹ̀yìn rọmọdọ́ọ̀nù tara rẹ̀ bá yá tán àwọn ọjọ́ tí ò fi lè kó san àwọn ọjọ́ yẹn padà ẹ̀dẹ̀ ní jẹ́ ọlọ́ọ̀bù fẹ́ nira fún wa kò fẹ́ pa ọ́ lára fún wa ó wá ní mélòó walitu kammelu le ija amo jɔran yi o eyi musulumi ɛkawun kana kokoe perepere ɛkawun kana kokoe perepere alhamdulilah kalanrosu lalẹ ana ta n sɔdun le ni awon jɛ twenty nine niyɛn kalanrosu lalẹ ana ohun kata kafun rɔmudɔnu na o pe perepere amagbati ohun rosu lalẹ automatically àmbẹ̀nú àwẹ̀ ọjọ́ tè ní tó fi ń pé ọgbọ̀n ọjọ́ bálẹ́ bá ti lẹ́lẹ́ ní kọ̀dí wà kọ̀dí lẹ́ẹ̀dà wa ó ti pọ́gbọ̀n ó sojú ọ̀run ní jẹ́ mọ́kànlélọ́gbọ̀n láyé bẹ́ẹ̀ sì ni kò ní jẹ́ bí ò jẹ́ mọ́kànlélọ́gbọ̀n àjọgbọ̀n gẹ́gẹ́rẹ́gẹ́ àti kà ó ti pé kí ni tó kù wàlùkàdọ̀ lọ́ha àlàmà àdákùn ọba tó fi ọ̀nà dáadáa ọ̀nà oríire yìí tó fi mọ̀ yín ọba tó fi ọ̀nà Islam tó fi mọ̀ yín ọba tó fi ìlànà ń ṣe ọlọ́run ọba nínú ẹ̀sìn yìí tó fi mọ̀ yín tó fi já sí pé ìlànà ànábì lẹ́ tẹ́ fi gbàwẹ̀ tè ní àwọn tí wọn ò tọ̀ ìlànà tànábì àwọn làwọn sọ fáwọn ń ṣètúnú àwẹ̀ lẹ́ni oṣù wo wọ́n rí tán fi ṣètúnú àwẹ̀ ẹ dákun wọn ti pọ́gbọ̀n lánàá oṣù wo wọ́n rí lálẹ́ àná tó fi ń ṣọdún ìtúnu àwẹ̀ lẹ́nì àbí wọ́n pa àwọn ti kàwé àwọn oṣù pọ́gbọ̀n lánàá tọ́mọ́láwọn kà kó pọ́gbọ̀n lánàá ajá sí pé ìjọ ti gbogbo ayé bẹ̀rẹ̀ rọ̀mùbọ́n àwọn ti bẹ̀rẹ̀ ọjọ́ kan síwájú ọjọ́ yẹn lè tó sì takò ọ̀rọ̀ ọlọ́run tó tako súnú iṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó tako ìlànà àwọn ẹni rẹ̀ ẹnijọ́ kìíní àná láwọn tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ kẹ́ máa jẹ́ àpẹẹrẹ eré fún wa láti gbọ́rọ̀ ọlọ́run ọba yé láti gbọ́rọ̀ ànábì yé rọ́pìyọ̀pọ̀ àánúhùn àrùbọ́ọ̀gùn èyí ló ń ka wá sẹ́ẹ̀ pé bó bá ti wá rí bẹ́ẹ̀ òwálé tó kẹ́bẹ̀rọ lọ ẹ̀yà máa gbé ọlọ́run bá tóbi ẹ ṣàfọ̀mọ́ ọlọ́run ọba ẹ bàbàrà rẹ̀ alama hadakum lórí ìlànà dáadáa tó fẹsẹ̀ wálé lórí ìlànà òótọ́ tó fi àwọn mùsùlùmí lé wàlàẹ́lẹ́kùn tẹ̀ṣkúrò toríkẹ̀lù dúpẹ́ fọ́lọ́n so iṣẹ́ àkọ́kọ́ nìyẹn tó bá ti di alẹ́ ìní táàfi bá ọjọ́ ọdún wa lò torí pé alẹ́ ìní là ń pè ní Laylatul Eid alẹ́ ọjọ́ ọdún òun láàbọ̀ sí lálẹ́ ìpẹ̀lú ògo ọlọ́run ọlọ́mọ́sá ìsẹ̀mí àti yín lẹ́ni tó sì sẹ́kù sáyé tàsìkò náà tó lẹ́nu tó kù yín náà ẹlòmíì ọdún lòkùn ní sojú ẹ̀ ìwọ̀n ọlọ́run ṣàánú wa ọwọ́ rẹ̀ láwà ọwọ́ ìwọ ọlọ́run láwà àti rọ́gbọ́ndá básìkò ẹrú bá ti tó tó lóyá ọdún kọ̀ọ̀la ọjọ́ ọdún òrán ń lọ náà nìyẹn kìí ṣe pé mo ló yá ọlọ́run kò tí ìtàsìkò fẹ́ lọ kò sí tó ara inú dá fún wa o sọdún sọdún ìdùnnú ẹ̀rín láti fi ń kira wa látàárọ̀ wípé a kò ọdún yìí náà ni ó já sọdún abẹ́rẹ̀ sí ṣe àtàgbìr iṣẹ́ àkọ́kọ́ nìyẹn Allahu akbar Allahu akbar la ilaha illa Allah wallahu akbar Allahu akbar walillahi alhamd àtìlẹ́sẹ́ kí Allah akbar yẹn kókó mẹ́ta Allahu akbar Allahu akbar Allahu akbar لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بوتو فيكم ويكي الله أكبر الله أكبر كبيرا كسنتوشي والحمد لله كثيرا gbogbo ẹ̀ ló wà wá nídà látọ̀dọ̀ àwọn sálàfò wá a máa ṣe bẹ́ẹ̀ látàlẹ́ ìní a máa ṣe títí tìlẹ́ ìmá fẹni tó ń bá sùn àbóso tó ń tají ó tún nìkan míì tí ń ṣe kó tó máa ṣe títí táàfi máa múra Eid títí táàfi dé Eid títí tí máa mú òfin borí mímbàrù tó fi ṣe kútúbà fún wa tí máa mú bá ti gorí mímbàrù tó ṣe kútúbà fún wa lẹ̀kùn tẹ̀gbìrù yẹn tì fún tọdún yìí nìyẹn ó tún kẹ́ ń tọ́lọ̀ ń bá sẹ́kù lọ́dún mi ibi tá à ń ṣe nìyẹn tó má ti bẹ̀rẹ̀ kútùbá kò sí ogbóòrùn tẹ̀gbìrù yìí má ìgbà tiléyà la máa ń ṣe é látijọ́ tí oṣù léyà bá ti lé títí di ọjọ́ kẹrin ọdún àbọ́jọ́ karùn-ún ọdún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ kẹrin rẹ̀ la máa ń ṣe tẹ̀gbìrù yìí dáa àmọ́ ní tìtúnú àwẹ̀ bí mo mú bá ti parí tó má ti gorí ní bàrẹ̀ láti ṣe kútúbà ó ti parí fún sọdún ní ìyẹn ó tún di ọdún míì eléyìí jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì jàmáà mùsùlùmí ó ní al òun náà ní káwẹ̀ mùsùlùmí òdodo à ń wẹ̀wẹ̀ ọjọ́ ọdún ni àì lọ ìdì lọ́bùn àì lọ ìd lólóòórùn hmm? gbìyànjú kó wẹ̀ lẹ́yìn gbò bá wẹsẹ̀ ìyẹn ni wíwẹ̀ tàṣà wíwẹ̀ tìmọ́ra lásán nìyẹn lẹ́yìn náà wà wẹ̀wẹ̀ tẹ̀sìn ìwẹ̀ tẹ̀sìn onukọ̀wẹ̀ bá a ti ń wẹ̀ jànáàbà eléyìí Abdullahi bin Umar a máa ṣe dáadáa gbogbo ọjọ́ ọdún túnú àwẹ̀ ọjọ́ ọdún léyá yóò wẹ ìwẹ̀ wípé à ń lọ ìd bó ti já sí kí a máa ń wẹ̀wẹ̀ ọjọ́ Jímọ̀ tó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam تنين غسل يوم الجمعة واجب على كل محتلم ìwẹ̀wẹ̀ ọjọ́ jùmọ́à ọ̀ràn èèyàn ló jẹ́ lórí gbogbo ẹni tó bá ti bàlágà ìjọ́ràn èèyàn ni wípé àìfẹ́ kí ẹ̀kàn fọwọ́ tẹ̀tẹ̀rẹ mú kó mọ́ kàkún kó máa lọ jùmọ́à láìmọ́wẹ̀ ọjọ́ jùmọ́à àbí kó mọ́ lọ eid ìtúnú àwẹ̀ àbí tiléyá kó mọ́ wẹ̀ kódà bo wẹ̀wẹ̀ pé ó wẹ̀sẹ̀ wẹ̀wẹ̀ tọdún tí ń já sí wẹ́ẹ̀sìn ilé ilẹ̀kọ̀ tí islamu kọ́ wa ó dẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta àtàjámùl kásọ̀ṣọ́ lọ́jọ́ ọdún ẹ̀kọ́ kẹta nìyẹn ká dírẹ́sì dáadáa ká kó sásọ tó ṣe dáadáa kó lọ aṣọ rẹ kọjọ́ náà játọ̀ bó bá rówó aṣọ tuntun kò

ló bá rí aṣọ kan tó dáa tó rẹwà tí wọ́n ń tà lórí igbá Abdullahi ọmọ rẹ̀ o ló rìpọ́tù ọ̀rọ̀ yìí fún wa ó ní bàbá òrìnà ó lọ ọjà ó rásọ tí wọ́n ń tà lórí igbá ju bẹ̀tún min wọ́n ló bá mú aṣọ yẹn lórí igbá ẹni tí ń tà fa ata biha rasulullahi sallallahu alaihi wasallam ó wá mú bó ń ṣe ọlọ́run ó ní hádìhí ìwà nábì aṣọ eléyìí ìfká rà á ó sọ bó ń ṣe ọlọ́run bẹ́ẹ̀ ó ní aṣọ yìí rà á ń hmm, tàtàjámẹ́lì bíhá lil eid wal wafud tẹ̀tẹ̀jẹ́mẹ̀lú bí ìyà lè rí wàlúwàfúd àwọ̀wàlúwàfúd ra kó máa fi ṣọ̀ṣọ́ kó o fi sí ẹwà sára fún ọjọ́ ọdún àti tó bá ní àwọn delegate tán wá kí ọ tó bá láwọn àlejò látọ̀dọ̀ àwọn ọba àgbáyé láwọn àlejò èèyàn máa ń múra lẹ̀ fàlejò ni kì í sáfọ́ oko lèèyàn ń wọ̀ pàdé àlejò kì í sáfọ́ bí iṣẹ́ èyí èyí tó dáa jù nínú àwọn tí ń bẹ nínú wọ̀tún pẹ̀lú òun jáde fàlejò nírú bàlejò bá ti tún wá rí ọba fẹ́ bọ́ ọ lálejò ìjòyè fẹ́ bọ́ ọ lálejò àfààlà fẹ́ bọ́ ọ lálejò àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú kíláǹsì ẹni tó bá wá bọ́ ọ lálejò ó ní ó júwèé irú aṣọ tó wọ̀ pàdé rẹ̀ tó fi ṣẹ̀yẹ rẹ̀ tó fi fi káàbọ̀ ó nítorí bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́ ẹran sọ yìí kẹ́ẹ̀ fi ṣọ̀ṣọ́ kẹ́ẹ̀ fi ṣẹwà lọ́jọ́ ọdún bẹ́ẹ̀ ni tẹ́bá láwọn àlejò kẹ́lẹ́ máa wọ̀ ọ́ káwọn náà mọ̀ ń pé kì í ṣe kó ń ṣe ọlọ́run ẹni ìyà ni àbó ń ṣe ọlọ́run owó tè sọ̀sọ́ ń ṣe ọlọ́run ní innama hadhihi libaasu man la khalaqa lah bùkọ́lé ló gbà díìsì wá anábì ní sórí aṣọ tó mú wáyé hábì yíyẹn ìsinmi ṣàárọ̀ tí àìdà tó ń ìlàjúbà hábì yìí tànábì ló yẹn demonstrate fóònù ní anábì ń fi rí fẹ́ sí aṣọ yẹn tó aṣọ yẹn wá níwà feminine gender ni or feminine noun jubbatun yàní hábì yìí aṣọ tó mú wá tó ní kí libaasu man la kọlá kọlá aṣọ táwọn tí ò ní lálùkìyàmọ̀ máa ń wọ̀ ní aṣọ táwọn tí wò ní lálùkìyàmọ̀ tí ò sípè kan fún wọn lóòjá lùkìyàmọ̀ tó ti pé ayé nìkan ni wọ́n ní àwọn náà ń wọ ọwọ́ ẹ̀ àwọn àfáà nǹkan rò ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àtakò tó ń ṣe fún aṣọ yìí kéde bó tàtakò fún pé kéèyàn ń wọ aṣọ tuntun sọdún àbí kéèyàn ní aṣọ tó rẹwà tí ò fi mọ pàdé àwọn àlejò àmọ́ tí wọ́n fi ṣe aṣọ yẹn èèwọ̀ ni kóbìnrin kọkùnrin mùsùlùmí kó máa wọ aṣọ tí wọ́n ṣe látara gold àwọn obìnrin Islam ṣe lọ́sọ̀ fún jewelries from gold aṣọ wọ́n ṣe látara obìnrin kóbi sọ̀ṣọ́ àmọ́kùnrin gbogbo tó bá ti jẹmọ́ gold tó pé ìpìlẹ̀ tí wọ́n fi ṣe gold ni kìí ṣe tẹ́kàn fi gold ra lára ibẹ̀rún káà tún lọ lẹ́yìn àwọn ṣíbí kan bẹ tó ṣe wípé iṣẹ́ fi ṣe wọ́n ordinary metal náà náà fi ṣe wọ́n ṣùgbọ́n kàn fi gold bó lójú tó bá ti yá ọ̀dà gold yẹn ó ṣe kí ni yóò bò dànù bẹ́ẹ̀ náà ní ríngì tó bá rí bẹ́ẹ̀ ìyẹn kò fẹ́ẹ̀ sáburú ń bẹ̀ àmọ́ sábà kan lẹ̀ ṣe lọ́ṣọ̀ọ́ látara gold tó ti wípé yóò mọ̀ dánbẹ̀ náà ni tó fi ní rí mọ́ àbí tí wọ́n náà fi padà dispose ẹ̀ àbí tí wọ́n tó fi kú mọ́ lójú obìnrin nìkan ìsìlámù sí ní ẹ̀tọ́ fún àmáwọn ọkùnrin àìlò tí ń já sí pé ká ní òun ṣerú aṣọ yẹn látara gold material ó súnmọ́ kó ń ṣe ọlọ́run gba aṣọ yẹn eléyìí jámọ̀ nú ẹ̀rí wípé lọ́jọ́ ọdún aṣọ tó dáa tó yáyì láti ń ṣe ọdún eléyìí jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin al-aklu qabla al-khuruj ila al-musalla ká wá nǹkan jẹ ká tó máa jáde lọ kírun lọ́jọ́ eid nírú ọ̀la ní ìsìn ká gbìyànjú ká wá nǹkan jẹ ká tó lọ sí eid aná muhammadu sallallahu alaihi wasallam àwọn sábà wọ́n ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam lọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀ kò ní jáde kúrò nílé lọ kírun àdúgbògùn ìdúgbò ń jẹ támúrù ó jẹ èso dábínú bó bá sì jẹ yóò jẹ in odd numbers bí kò jẹ mẹ́ta mẹ́fà mẹ́ta márùn méje mẹ́sàn ànábì ó jẹ bẹ́yìn bá wá rí dábìnù láti jẹ fàlẹ̀ yóò pín àlà àìṣe ìlú sahab ọ̀yùbá kó fi nǹkankan míì náà kó fi sínú kó fi jẹun kó jẹ lóúnjẹ kó tó máa lọ wọ́n ní kí ni ṣíkìmọ̀ tó wà ń bẹ̀ ṣíkìmọ̀ bẹ̀ ni wípé ànábì fẹ́ fi ṣàlàyé fún wa pé èní balẹ̀bá ti lẹ́ lápèjúwe àwẹ̀ ó ti parí o ó ti gbọ́dọ̀ wá gbàwẹ̀ lọ rí torí pé ọjọ́ ọdún méjèèjì àìgbàwẹ̀ ìjọ náà èèwọ̀ ní gbogbo wọ́n tó sọ pé ó fẹ́ súnmọ́ lọ́hùn ó ní wọ́n fọ́ ọ́nà kan wọ́n wá ní ó máa gbàwẹ̀ tó bá ti fẹ́ sàdúrà yìí kódà bó ọdún àbọ́jọ́ ọdún iléyá ó gbaláwẹ̀ náà ní ti mọ̀ wípé ìlànà bídíà nìyẹn àìgbàwẹ̀ lọ́jọ́ eid ní ti náà gbàwẹ̀ rẹ̀ wípé ni òun ní bóun bá ti wọ̀ tánàbí ní aṣínú bí òde ìyá aago mẹ́wàá amẹ́wàá lẹ́kọ̀ọ́ ní sínú tiẹ̀ yóò darí asámú ilẹ̀ àwa àwa ní mọ́ni gbogbo kódà kọ́ lọ́ọ̀ ní ká gbà bíríbírí ara mi ló àwọn oní àìpa ìmọ́ni nìyẹn ìmọ́ni yẹn ò ní ẹ̀kọ́ ẹ̀sìn nú hmm? ìmọ́ni yẹn kò ní ẹ̀kọ́ ẹ̀sìn nú ìmọ́ni tí ò bá ti wá ní ẹ̀kọ́ ẹ̀sìn ẹni bá ní kìí ṣẹni tá ẹni tá ń pè sákìyèsí ni ẹ̀ẹ́ta ń pè sàkíyèsí ni ó lè mẹ̀sìn dáná bì lọ ilẹ̀ ọ̀lálẹ́ mọ́nì sí kẹ́lómi ń sọ pé mú tẹ̀ jẹ́ ọ̀lálẹ́ àná máa sọ́dáwẹ̀ náà nìyẹn tàbí darí yìí dábá darí yìí torí pé àwẹ̀ sì ń bẹ lára mi gan mi nífẹ̀ẹ́ jẹun kí n tó lọ ó ah, ah, ah, ti fẹ́ gbé sàárà rẹ̀ kọjá mọ́ṣáláṣí ó ti fẹ́ sí ẹ̀sìn ṣe àtẹ̀yù ti fẹ́ wọ ìbádà à ń jẹun ká tó lọ ríjì ni kódà bí ò tí nǹkan kan lẹ̀ tó jẹ bó jẹ́ omi mú láti fi tẹ̀lé lánàá ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹ̀kọ́ títún bẹ fún wa ní ọjọ́ ọ̀la ó ní azahabu ila al-musalla li tariqin wal 'awdatu òun tá bá ń lọ júmọ́ àlọ́ tá bá ń lọ ìdí lọ́la ká gbìyànjú ọ̀nà tá a bá gbà lọ nígbà tá ń lọ bàbá ń darí kábọ̀nà míì darí kó mọ̀ sí pọ́nà tá gbà lọ sí ìdí náà láti gbà darí sílé àwọn afá kí ni hikmọ̀ tó wà ń bẹ̀ wọ́n ní hikmọ̀ tó wà ń bẹ̀ ní wípé ká lè ṣàfihàn kọ́dún ń bẹ̀ nígbà tó ń bá ń lọ ìdì ọ̀nà tó gba lọ́yẹn gbogbo ẹ tó ń pàdé lójú ọ̀nà ẹ ọdún ọdún yín bẹ́ẹ̀ náà mo ṣàkà tó bá tún wá sí pọ́nà yẹn ló bá tún gbà padà náà àwọn tí wọ́n kí náà wọ́n tún kí tún míì táwọn ẹlòmíì tún wà kẹ́tù níta wa ó ní almashiu ila almusalla káfẹsẹ̀ rìn lọ sí eid nínú ẹ̀kọ́ tó ń ṣe ọlọ́run bá kọ́ wa ní sallallahu alaihi wasallam bá fàní rẹ̀ bá wà lágbára tó ní àlàáfíà rẹ̀ tó tí ìdí ò sì jìnà púpọ̀ náà sádùgbò lè yín kó orin eid kó tẹ̀bọ̀

èkọ́ntrárì tẹ́ni tó ṣe wípé nǹkan ọ̀gùn lógùn adúsọ tó bá ti kó ní àlàáfíà dáadáa tíbi tí ìdí sí wọ̀ sí jìnà sílé yìí tó dáa jù òun ni ká fi ẹsẹ̀ rìn lọ tí ò bá ságbára rẹ̀ kéèyàn wá nǹkan ọ̀gùn kógùn lábala bẹ́ẹ̀ àwọn ọ̀ràn wa gbogbo àwọn tí wọ́n ṣe iṣẹ́ nǹkan ọ̀gùn tá à ń gbèyàn lọ́jọ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè gan àwọn èèyàn sábà fi ṣe iṣẹ́ pa ń kọ́mọ́ jù òun náà ẹ̀nà torípọ̀ kadà nìyí gbogbo pé ó dọ̀ fún múyàn ń bì kan ó sì ń bì kan tọ́lọ́kọ̀ ní tó fẹ́ lọ tí ò ní tí gbogbo ti ń gbà òun náà a máa ń sá lọ́jọ́ ọdún yẹn ti ń ọjọ́ ọdún yẹn kò yẹ kó jẹ́ ọjọ́ ayọ̀ ìbànújẹ́ ìtumọ̀ ẹni ayọ̀ téèyàn ń yọ̀ tó ní nílá làákàyè tó tún wá fi àìmọ́ nílá làákàyè tó ń ba náà jẹ́ fúnra rẹ̀ oríṣiríṣi là máa ń gbọ́ níjọ ọdún ìjọ ọdún náà ni jọ ọdún báyìí náà ló jáde láyé ọ̀kadà ló gbà ìjọ ọdún báyìí náà ni ó ṣubú lórí ọ̀kadà ni ìjọ ọdún báyìí náà ni kí ló dé tí wọ́n náà bá ń ọdún ẹ̀sìn rẹ̀ ni nígbò tó tẹ́sìn lọ́dún wallahi tó bá ṣe bí Allah subhanahu wa ta'ala tó ní ẹ̀sìn Islam àti ànábì rẹ̀ tó rán sí wa tí wọn bá kò fi ẹ̀sìn ká máa lọ eid ká máa sọdún ìtúnú àwẹ̀ ká máa ṣe kílé àkàlẹ̀ ni àbátímọ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ bófin ti ń bẹ fún ìkírun rẹ ti ń bẹ fún àwẹ̀ rọ̀mùdọ́nù tó fẹ́ gbà parí lẹ́nì bẹ́ẹ̀ ni ń bẹ fún lílọ eid òfin ẹ̀sìn bá a bá ń sọdún ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ́ yáyọ̀ kọ̀ọ̀rá torí pà ń sọdún níparí nínú tàbí ń bá ìdìlò òun ni wípé bá tó máa ṣe kútúbà a máa ń tẹ́jú sí kútúbà yìí ọ̀rọ̀ ọlọ́run tó máa ti ń sọ ẹ̀dá máa ń fara balẹ̀ gbọ́rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n tó kọ́mọ̀ jù láwùjọ tí wọ́n olùkó ti pásítọ̀ tí kútúbà ń lọ lọ́wọ́ làwọn yóò máa kíra wọn akọ ẹ̀mí ó rẹ o wọn mọ sí o ìsìláàmù ní ká wọ́n kíra wa látàlẹ́ ìní alèmọ́ kíra wa kú ọdún tó rá ti ń bẹ lálẹ́ ọdún lè tó rùn bá ti wọ̀ títí tí mọ́mù gorí mi bà ní lọ́la náà àmọ́gbọ̀n kan ló lẹ́kọ̀ọ́ bó ti ń bẹ nínú ẹ̀kọ́ fún wa pé tàbá ń gbọ́ kútúbà júmọ́à ẹ̀rí wá fún yẹn lọ́tọ̀ ó wà specific lọ́jọ́ júmọ́à àmọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ń gbèsè pọ́rọ̀ ọlọ́run náà ni ẹja fún ọlọ́run ọba lọ́wọ́ kìí ṣe torí bàbá ìmọ̀mù tí wọ́n kírun fún wa àbí torí sheikh tí wọ́n kírun fún wa ṣùgbọ́n torí pọ́rọ̀ ọlọ́run tí wọ́n bá wa sọ yẹn bó ṣe ju àwọn ọlọ́jà wa náà lọ ká gbìyànjú ká gbọ́ ká tí kíni tán bá wa sọ ní ìdílé ni kí lọ́rọ̀ ọlọ́run tí wọ́n fi yá tán yá wa bó láti ṣàtúnṣe ara wa lẹ́yìn Ramadan gbogbo àwọn nǹkan yẹn àti tó rọ̀ máa wẹ títú Shawwal tó máa ń fi kúnnú kútúbà gbogbo àwọn e ẹja gbọ́ kájí ẹ má jà máa fi àkírà awon ọdún àwọn kan mọ̀ láwọn ya fọ́tò ọdún gbogbo àwọn nǹkan ránù nádánáda ni wọ́n fi máa ba ìbáàdà ọjọ́ yẹn jẹ́ ẹni fẹ́ ṣe gẹ̀wọ̀n níjó ṣe

bá a ṣe lò lọ́dún yìí ní Kwara State nínú àwọn ọ̀rọ̀mọ̀dọ́nà ọdún yìí pàtàkì jùlọ ní Kwara North pàtàkì jùlọ ní Kwara South bá a ṣe lò ó nù bẹ̀rù tàbó nù fẹ̀jọ ìfàyàbalẹ̀ ọkàn tá a lò nínú kíjokíjo ọlọ́run dákun mọ́jà lò bẹ́ẹ̀ mọ́láyé ọlọ́run dákun gbogbo rúkèrúdò gbogbo wàhálà lọ́tún lọ́sì tí ń kó dààmú báwọn aráàlú tí ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ yìí ọlọ́run bá kakó ńlẹ̀ láìpẹ́ láì jìnà jòdò ìgbàgbé àwọn ìjọba wa àwọn aláṣẹ wa àwọn olórí wa nítẹ̀sí ní nítayé ní ọlọ́dàgbà dóòtì wọn bá tí wọ́n ṣe kún gẹ́ dáadáa bá ṣàtúnṣe gbọ́ àlámàrí wọn bí táwọn náà kù sí fàwọn aráàlú fi ṣàánú wọn fàwọn náà fi ṣàánú àwọn aráàlú ọlọ́lá ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la